problem tí mo ní tó gbé wá débi òun lè rí yẹn no ẹ jọ ṣé tíyàwó mi bá fẹ́ sọ̀rọ̀ ṣé kò lè kọ́kọ́ dárúkọ bàbá mi kó tó dárúkọ kó tó dárúkọ bàbá ẹ̀ ni no kí ló ń ṣe gangan náà tẹ̀ kí ló márì fún kí ló jókòó sílé yín fún orúkọ bàbá ẹ̀ ló máa kó dárúkọ kò sí nǹkan tá wàá dárúkọ bàbá ẹ̀ kó tó dárúkọ mi. ẹ torí Ọlọ́run ẹ kí ló bad nínú ẹ nínú pé kí n fi orúkọ bàbá mi sórúkọ mi ẹ bá mi bí léèrè tí òun bá jẹ́ anífowóṣe ṣé ó máa yọ anífowóṣe kúrò lórúkọ ẹ̀ ẹ bá ẹ ẹ ẹ tẹ́yìn bá jẹ́ anífowóṣe ẹ máa yọ kúrò lórúkọ yín bẹ́ẹ̀ ṣe wà anífowóṣe orúkọ tí àwọn èèyàn ń fowó rà orúkọ tó ń ṣílẹ̀kùn ọlá tó ń ṣílẹ̀kùn ọlá orúkọ tí àwọn ọlọ́lá ń gbọ́ tí wọ́n ń dìde tí wọ́n ń wárìrì fún kí wá yọ kúrò ní inú orúkọ bàbá mi nítorí pé wọ́n jẹ́ Peter Pétérù nínú Bible apẹja ẹ gbọ́ náà. Okay, calm down tó bá jẹ́ pé èmi bá jẹ́ orúkọ bàbá mi bá jẹ́ ok ó jẹ́ orúkọ ààrẹ orílẹ̀-èdè kan àbójú orúkọ olówó kan ńlá tẹ́nìyẹn ní orúkọ ṣé o máa ma dárúkọ bàbá ẹ̀ fún wa. jọ́sẹ̀ mi mo kọ́ bá bàbá ẹ̀ kí bàbá ẹ̀ má jẹ́ ààrẹ orílẹ̀-èdè ni did I cover your father? bàbá ò jẹ́ joyè débi tó fẹ́ jọba èmi yes ìwọ ò àní fowó ṣe say it loud àní fowó ṣe. calm down please please calm down. Eh, calm down ẹ fúnra yín lọ́rọ̀ sọ. kò tèmi o bí mo ṣe wà yìí tí ẹ bá fi omi sí mi lẹ́nu kò lè kúrò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ti rí ẹ ti mọ ẹni tó jẹ́ pé tó máa bomi sẹ́nu ibẹ̀ náà ti máa bá. àwa wí tọ́lẹ̀ lóhùn jẹ́ǹtù. Mrs. Peters, what do you love about your husband? Oh, cute. Mr. Peters, what do you love about your wife? Um, I just love her person, lọ́tàn. Ẹ gbọ́, ẹni tó lọ pẹ́sìn mi, òun for you, me mi gbolẹ̀ yìí o, you, me mi yo, bó ń lé ẹ̀ It's all right, it's all right. I want you to take it easy. Talo ló ní àìdíà kẹ wá ni èmi kọ́, òun ló mú mi wá bí. Mr. Peters, ó ṣòpéyàwó yín wọ́n yìí love yín wọ́n dẹ̀ ní interest in marriage. ẹ̀ rò bẹ́ẹ̀ lọ́kàn ara yín ni. tell them tell them. so sùúrù la need ó sì yé yín. how long have you known each other mrs peters. be eight months. eight months. Ah mi sọ pé eight days mo ní eight months. Uh -uh ẹ dẹ̀ fi gbogbo eyín ẹ dẹ̀ kanra pé ẹ dẹ̀ fi yín pé eight months ṣé eight months tó fún olólùfẹ́ méjì láti fi lọ́ọ̀bù ara wọn ni. Ah, ah. it's okay it's all right Mr. Peters for how long lẹ fi court ẹ̀yin àtìyàwó yín. ara ibi tí problem wa jọ wà nìyẹn ọ̀rọ̀ kan lọ bí ẹlẹ́rẹ̀ kan dáhùn kan tán bí ẹlẹ́rẹ̀ how long lẹ ti fi wà married four months. kò dé jẹ́ kí n sọ̀rọ̀. máa gbàgbọ́ mọ́ tébù fún mi ó wrong ó wrong. ìwọ kọ́ ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi àwọn náà béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. dáwọn lò dáwọn lò àgbàlagbà ni wọ́n wọ́n kàn páàkì irun sẹ́yìn ni bó ṣe wà yẹn torí pé lóra wọn dáadáa ni wọ́n ti gbó wọ́n dàgbà má rí wọn fín. ó àgbàlagbà ń bẹ̀ sọ òde ìgbà wọn mọ́ tébù. àmàmẹ́ni tó ń rí wọn fín nìyí àti ẹ ṣe ara problem tàjọ nínú yẹn ṣé ẹ rí gbogbo time tèmi àti ẹ̀ fi ń court ní kòkó ń gbélé ó máa wá ó máa lọ ni ó máa wá ó máa lọ ni again instead pé wọ́n á ṣọ́ gbogbo òwa ẹ̀ mi ráyè ṣọ́ mi mọ̀ pé irú èèyàn báyìí ni because ká ní mo mọ̀ pé irú èèyàn báyìí ni mi nǹkan ní sọ pé mo fẹ́ tẹ̀sẹ̀ kan bọ́ nù nǹkan tó máa gbẹ̀mí mi. ṣé ẹ ti gbọ́ nǹkan tó sọ ń sìn. tó máa bomi sí mi lẹ́nu ibi tó máa bá ni. ìwọ ọgbẹ tí ń parọ́ má parọ́ mẹlẹgà mi náà má parọ́ náà. Mrs. Peters take it easy I understand you. I understand you tí bá tún sọ nǹkan kan bàkẹ́ pè mí lọ́mọ àlè i'm not even going to say anything again. mr and mrs peters mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín and inú mi máa dùn tẹ́ bá lè fún mi ní sincere answer láti inú yín wá do you want this marriage or you want a divorce. ẹ ṣe tó bá jẹ́ pé divorce yẹn gangan ló máa solve problem mi mo ṣetán mi lè wá kú ẹ̀mí mi ti fẹ́ bọ́ ẹ̀mí mi ti fẹ́ bọ́ tí mo ṣe wà mo mọ̀ pé kò ṣe bí mo ṣe rí ni mo ṣe bí mo ṣe rí ni mi ò ń sọ̀rọ̀ mi ò ṣe kankan náà ṣé kí n kú ni. ìwọ fẹ́ divorce. wọ́n ti jẹ́ ìyẹn ni ẹ̀yin ni mo wá sọ̀rọ̀ mi máa. ìwọ fẹ́ divorce. Mrs. Peters Mrs. Peters Mrs. Peters Mrs. Peters. Mọ̀já Mọ̀já. ẹ bọ̀ ṣó máa fi mílẹ̀ síbi tó mú mi ṣó máa fi mílẹ̀ síbi tó mú mi wá wọ̀dẹ̀ wádẹ̀ wádẹ̀ fún mi. jọ kí ló ń rò what were you thinking don't sọ fún mi sọ fún mi nǹkan tó ń rò kí ló ń rò. tí mò ń rò fún kíni. tó fi ronú divorce. kí ló ń sọ náà. kí ni mi ò sọ ah, ah. mo sọ náà ó nífẹ̀ẹ́ mi ó kàn gbé mi sílé mi just like that kàn bá lè mọ̀ pé ìwọ náà ti máa rí torí ẹ̀ ló ń fẹ́ mi ó ti ẹ̀rọ adúrú wedding ta ṣe ó ti ẹ̀rọ gbogbo èrò ó rówó o fẹ́ dójú tì mí kákan divorce just like that. wait a minute ṣe wedding ta ṣe gangan owó ta ná òun ló wà after àbí ìfẹ́ tó wà láàrin mi àti ẹ. owó yẹn kò tó rò. oh my god. gbogbo àwọn èrò tá a pè tán wá sí wedding yẹn kò tó rò fún wa bíbẹ̀ kọ́ ló nífẹ̀ẹ́ mi sẹ́. kí là ń sọ kí ló ń sọ náà. a ní èmi mọ̀. à ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ń sọ̀rọ̀ owó ń sọ̀rọ̀ èrò sọ àwọn èrò tó ti wà ń lé wọn tó ti rántí pé bóyá wọn àwọn wá ṣe nǹkan kan mọ́ à ń sọ̀rọ̀ wọn ò ń sọ ò ń sọ nǹkan mi kí ló ń sọ náà. ìwọ fẹ́ divorce mi ìwọ ìwọ ti ronú divorce láti sìn kó lọ́nà fún mi jọ́ hello daddy. báwo ni Bánkọ́lé. mo wà ókè sàyìn kọ́. èmi náà wà dáadáa ìyàwó ẹ̀ ń kọ́. ẹ o a wà ókè òun náà wà ókè sàn. bá mi kí o. máa jíṣẹ́ yín fún un. kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ wá kí wa fún ṣé kò sí àwa òkè náà ẹ dáàdì ẹ mọ̀ pa ṣe ṣe wedding náà ni kò tí pẹ́ tá a ṣe rí gbogbo yín so for now ẹ má wà á ṣe wà ókè. <laughs> ṣé o mọ̀ pé o ò ní mọ́ èmi ni mo kún fún ẹ ní àti bàbá ojú mi ni mò ń ṣe o. dáàdì mo mọ̀ pé ojúṣe yín lẹ́ ń ṣe ṣẹ́gẹ̀ bọ́ wá ṣe wà ókè for now ṣẹ́gbọ́ dẹ̀ ní kọ́tà máṣẹ́rì ẹ ṣe ó dán náà so that màá get vaccine tó báyìí máa jẹ́ because ẹ eh, ó ṣeéṣe kó jẹ́ pé èmi náà fẹ́ travel. alright sir màá pè yín sir alright bye sir. ṣe dáadé nù kí ló ń wá káàkiri ah, kí lè fẹ́ wá ṣe. thank you dáàdì sọ pé àwọn fẹ́ wá kí wa o. dáàdì wo. Ah. dáàdì mélòó ni mo ní náà bàbá mi of course. bàbá ẹ. yes now wọn làwọn fẹ́ wá kí wa. kí ló dé kí là ń ṣe kí ni wọn fẹ́ wá ṣe. irú ìbéèrè wo nìyẹn no as in wọ́n fẹ́ wá. wọ́n fẹ́ wá kí wa nà wọ́n láwọn ti rí wa ti pẹ́ pé so káwọn kan yọjú sí wa. wọ́n fẹ́ wá kí wa àbí wọ́n fẹ́ wá kí wo. Ah. dáàdì fẹ́ wá kí àwa méjèèjì èwo náà fẹ́ wá kí wọ àbí wọ́n fẹ́ wá kí mi. kí ló ṣe wá eh, eh, no as in kí là ń ṣe ṣá ti bímọ fẹ́ wá ṣọ́mùgọ̀ ni àbí wọ́n fẹ́ wá ṣòkò àgbà as in why why is he coming to do what. babe o ti o ti sound serious mi ǹdẹ́ láìbòye ń sàǹdí o ti fẹ́ máa ti fẹ́ máa rí bákan lára mi bàbá mi ló fẹ́ wá kí wa kọ́kàn yọjú sí wa ò dẹ́n ṣe tó fẹ́ wa kiwa. kí ló bó ṣe ń sọ pé bàbá mi fẹ́ wá kí wa yẹn gangan ni kò yé mi like we didn't agree ah we agreed now we agreed that Nobody, no visitor in this house in the first two years of our marriage. How many months ni wọ́n ti? Ṣálejò ni bàbá mi ni. Ah, ah. Ẹnà àwọn bàbá mi là ń sọ̀rọ̀ ń pẹ́ ó dẹ̀ ń sọ pé okay àtijọ́ agree pé kò sí visitor kan. Bankole, in this contest, ṣé bàbá ẹ̀ ń ṣàlejò ni? Ṣé bí ló ń gbé ni? Ṣé bí nílé bàbá ẹ̀ ni? Ṣé neighbor wa ni bàbá ẹ̀ ni? Àbí landlord? Kí ni bàbá ẹ̀ jẹ́ gangan gangan gangan tí wọ́n fi ń ṣàlejò? àlejò ni bàbá ẹ̀ láyè àlejò ni wọ́n ń lé wa ṣé o mọ̀ ni. bàbá mi làlejò ni wọ́n láyè àlejò ni wọ́n lé wa. ẹẹ yes na àlejò ni wọ́n ṣé o mọ̀ ni. ẹ̀bùn kí wọ́n ni mo kí ni mo fẹ́ sọ fún wọn sìn. nǹkan tó bá wù ẹ́ ló lè sọ fún wọn gbogbo nǹkan tó bá ti wá látọkùn ẹ ni kò sọ fún wọn. tó bá jẹ́rìí ní stop ẹ̀ ó ti wọ́n expensive fẹ́ mi mi mi understand so dáàdi láwọn fẹ́ wá yọjú sí wa. jẹ́ kí n rẹ́sẹ̀ bàbá mi báyìí. kí n sọ fún bàbá mi kó má wá kí wa. bó tiẹ̀ ṣe ń sọ bàbá mi bàbá mi yẹn gan-an ó ò lú kò sound stupid wọ́n bá bí bàbá ẹ̀ rè tí wọ́n bá bí dáàdi ẹ̀ rè àti dáàdi tó bí wọn náà jẹ́ kí n rẹ́sẹ̀ wọn nulẹ̀. dákun mi àti ìlàjọ àdúrà. wèrè làwọn ọmọ Instagram yìí ah, ah. ah, ṣòrí mo rí eléyìí orí Bankole ó bàbá ẹ̀ náà bàbá ẹ̀ ti fain <laughs> ó yẹ kán lọ sọ̀gùn payín ni dádì <laughs> tí wàá lọ pàdé yín lásán wọn fún yín lóògùn eku jẹ <laughs> kí ló kọ ọ̀rọ̀ àwa ẹ àwa tá a di ròdù. <laughs> títí mi ni pé kí ló fẹ́ wá ṣe gangan why is he coming. sista mi i don't think there is any big deal fún wọn láti wá kí n sílé. nítorí pé à ń ṣèkómọ àbí wọ́n fẹ́ wá ṣòkò àgbà kí ló ń fẹ́ wá ṣe kankan. ẹ̀yin náà ṣàmọ̀ra àwọn yorùbá tí ẹ bá gbà kan wá bẹ́ẹ̀ yẹn ó máa di pé wọ́n máa máa dislike yín kò dẹ̀ ní make any. ṣé mo kí ẹ do i look like i care wọ́n dislike mi wọn ò dislike mi ṣé o máa fowó sí báǹkì mi ni. does it change anything? èmi àtọkọ mi ti agree tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé a fẹ́ kí anybody wá sínú ilé until two years so what is it coming to do? Sister. mi gbogbo nǹkan tó wà nílẹ̀ báyìí, ẹ máa farabalẹ̀ tó ni o. Ẹ máa farabalẹ̀ tó. Farabalẹ̀ tó. Kí là ń tò? <laughs> Wo, ṣá máa wò ó ti ẹ. Báwo lẹ ṣe máa ní pé kí anybody má wá kí yín? Èmi tí mo wà ń bíbà yín sí, mo ò ní freedom. Ó dọ̀la ń sìn máa gbé báàgì máa tún máa lọ. Ọ̀la àbí kó máa lọ léni. Kí ló fẹ́ sùn bíbà yìí fún? Ah, so fast. Yes na, Ṣé yẹ ò ní léni? Ẹ ti ẹ̀ jẹ́ ká fìyẹn sílẹ̀. So báwo wá ni márẹ́jì báyìí? marriage is just a scam kò sí nǹkan kan tó wà níbẹ̀ he is just highly overrated i am telling you i think i was far better off not married than being married. mi mọ nǹkan tó ń lé mi gan tí ó bá ṣe pé pressure àbẹ anything i'm not interested for real. i'm i'm like i'm scared. ah oh, ọkọ mi take your time o. Oh má jẹ́ kẹ́nìkan tí ẹ gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n pé o fẹ́ má rí o kò sí nǹkan tó fi ń ṣèyàn wàá ṣe ilé ayé ẹ dáadáa without marriage jọ̀ọ́ please don't rush in so you will not rush out. bó sista mi jẹ́ ká sọ fact ṣe ti jẹ́ kó mọ̀ ṣá. jẹ́ kó mọ̀. like ṣe ti sọ fún wọn ẹ máa jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni. ó ṣe lọ pè é pé jókòó náà kò pé kó bá mi sọ fún. What's in about that? olùbánkọ́lé ààrẹ mú ṣàlàfíà ni àkójọ mẹ́ta. kí lè lè tẹ̀ tún gbé. bó bá yín mú nǹkan bọ̀ náà ni àṣà ní ìṣọwọ́ wá. ẹ ní ṣọwọ́ bá wò lẹ́wọ́n ra aró ilé yẹn tún gbé bọ̀. àbí kí la fẹ́ ṣe. dáadáa ẹ chíǹjì ara. ìyàwó ẹ ń kọ́. ó wà lókè stress yẹn ò pọ̀. ó pọ̀ díẹ̀ báwo lè jẹ́ à ń jẹ́ báwo lè jẹ́ ó ga o adẹ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lá débi tá à ń lọ. ti mọ wà lára. èkó ah. yín. ti mọ rẹ. ọlọ́run ṣàánú. Ah. ẹ wọlé ẹ wọlé. ọjọ́ mẹ́ta. ẹ wọ ọjọ́ kan. tèmi ah. dún aya mi báwo ni ṣàlàáfíà ni. ẹ wá jókòó náà dáa ẹ wá jókòó. Bánkọ́lé kí ló ń ṣẹlẹ̀? kí ló ń ṣẹlẹ̀ jẹ́ jẹ́ ìjà wà ni. inú sí àfisù rẹ o ẹ má bìí jókòó lára ẹjọ́ ẹ jẹ́ ah, ah. Oh. Oh. mi dùn. jọ́ torí ọlọ́run kí ni bàbá ẹ̀ kí ló wá ṣe. ṣé nǹkan tó pè mí fún nìyẹn ṣùgbọ́n pọ̀ wọ́n à ń bẹ̀. nǹkan tí mo pè ẹ́ fún nìyẹn no. mo ń pariwo sọ̀rọ̀ ni. mo ń pariwo sọ̀rọ̀ nítorí kí adití bá lè gbọ́rọ̀ la ṣe máa ń sọ lójú ọmọ ẹ̀ bá lè lọ interpret fún bàbá ẹ̀ kí ni bàbá ẹ̀ wá ṣe mí bàá iṣẹ́. bẹ́ẹ̀ mo fọlọ́run bá bẹ̀ kọ́kọ́ gbóhùn ẹ̀ lọ́lẹ̀ náà. ohun wo. má jẹ́ kí dáàdi mọ̀ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀. wọ́n má mọ̀ kí ni. wọ́n má rò kúrò àwọn là ń sọ náà. ọ̀rọ̀ wọn là ń sọ ẹ wo eh, eh, eh. ọmọ yín ò kí ń gbọ́rọ̀ kò ń gbọ́rọ̀ dájú ọmọ yín ò kí ń gbọ́rọ̀. ẹ dáadáa kan ṣeré ni. dáadé àṣeré bóyá kẹwàá máa lọ. ṣó máa lọ lé wọn jáde fúnra ẹ. kí ló fi ń ṣèyàn kí ni iṣẹ́ mi. Ah, má ṣe bẹ́ẹ̀ kò dé jọ torí ọlọ́run má ṣe báyìí láti mú gbogbo ẹ̀kọ́ tá à ń sọ torí ọlọ́run jẹ́ kó ṣetán kan lọ fúnra wọn. nígbà wo ló máa ṣetán ṣé ọwọ́ abáwa ṣọ́mù gan ni àbí kí náà wá ṣe gangan gangan gangan ṣáà ṣe pa ìwọ ló máa sọ fún mi nǹkan tí màá ṣe ìwọ náà yìí kò tí mo sin àgòdì. yóò dé jó náà ok má eh, wo wá rí. ṣìyàwó fẹ́ ah no no no àwọn obìnrin ló máa pa mí. ako sí I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy. Uh, and silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn, no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Uh, some can't stay sober, looking over all their shoulders. Like moving boulders just to get out of the home, it sucks. I've had enough, I don't wanna feel the stuck. Under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper disappear. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear. Bankole, so I'm going to go to kò yé mi náà tí n bá lóye mìíràn ni mò ń mi mọ̀ pé marriage le tó báyìí. kí ni Tèmídùn ló ṣe fún gangan. kò rí nǹkan kan sọ mo ti béèrè lọ́wọ́ ẹ̀ mo ti sọ gbogbo ọ̀nà tí mo lè gbà sọ kò rí nǹkan kan sọ. ẹ ẹ mo mọ kí wàá ní àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé. àwọn èèyàn tán lè dá sí ti dá sọ́rọ̀ èmi àti ẹ̀ kódà ó lè débi pé a ti lọ bá àwọn marriage counselor láti wò pé bóyá wọ́n ti lè bá wa rí nǹkan kan ṣe sí. counselor ẹ ta ló ń gbégbá àdìbò náà ìrìn èjì. <laughs> bàbá mi àwọn tí wọ́n máa ń báyàn wọ́n máa ń bọ́kọ àti ìyàwó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gbígbéyàwó ṣe rí téèyàn bá ṣe yọ̀ ń gbẹ bóyá láwọn dojúkọ kéékèèké kan pẹ̀lú gbogbo gbìyànjú wọn náà pàbó ló já sí bí kò bínú kúrò ń bẹ́ẹ̀ bí kò má jẹ́ káwọn yẹn sọ̀rọ̀. àmọ́ mi ò rí awọ àbíjà láàrin ẹ̀yìn méjèèjì ibi táwọ̀ bá wà náà máa ń pẹ́tù sí i. ibi tí problem wà gangan ni èmi gangan náà rí a máa ṣeré lẹ́nì a máa jà lọ́la a máa ṣeré ìṣẹ́jú kan a tún máa jà lẹ́sẹ̀kẹsẹ̀ náà kò yé mi. ẹ ọ̀dà kí wàá ló fà tó fi ń bínú. mi mọ̀ àsọ̀sì problem wa nìyẹn ẹ mọ kẹ máa ń mọ̀ pé òkè ìṣòro tó ní ibi tó lè gbà yanjú ẹ̀ ní ebi nǹkan tí wọn bá mọ̀ lè wọn máa mọ nǹkan tí wọn fẹ́ ṣe sí mi mọ̀ rárá. sọkò wá sí nǹkan kan pàtó tó ń bínú. Eh, Bankole. Hmm. Mi ò fẹ́ kó ṣì mí gbọ́. Mi ò dẹ̀ ní o ẹ̀ ká. Àmọ́ àmọ̀ràn tí mo fẹ́ fún ọ ni wípé wá ọmọbìnrin kékeré kan kẹjọ máa ṣe wọléwọ̀de. Dàdí, kí n yan àlè. Sori. Eh, kò sí ti fi ń ṣe èèyàn mi ò ní kó fẹ́ o àmọ́ kẹ́kọ̀ọ́ tó wá ṣe wọléwọ̀de ọkùnrin ní ẹ o lè fẹ́ yàwó méjì. tẹ́tẹ̀ náà lẹ̀ ń sọ. sori owó tí mo ní ni mo ń yá ẹ. owó tẹ̀ ń yá mi yóò ṣe nǹkan tí mo lè san. báwo ni mo ṣe fẹ́ ṣe owó téèyàn máa yá tó máa yá tó máa gbẹ̀mí èèyàn. ok obìnrin ẹyọ kan ló ṣe ń fún mi problem ẹ̀ lè tí mo fẹ́ yàn síta kí ni mo tó máa ṣe ṣé torí mi ò máa pè yín everyday kí n máa sọ nǹkan tí tèmi dùn fojú mi rí so kí n tún wá lọ tún mú mi náà kí ni mo mọ̀ tí yẹn máa ṣe fún mi. Bánkọ́lé ilé ayé ìlà wà tọkùnrin kan ti ń fẹ́yàwó méjì ń jọkan ṣoṣo. ọ̀dà mo fẹ́ bí ẹni bẹ̀rẹ̀ kan ká ní káńsélọ̀ yìí tẹ̀ lọ bá ló ń fún ẹ nírú mọ̀ràn yìí. màá ní mi ò lè ṣe kò sí nǹkan kan tó fẹ́ bá mi sọ màá ní mi ò ṣe mi ò lè fẹ́yàwó kan àtààbọ̀ ká tó wá sọ pé mo fẹ́ fẹ́ méjì. Bánkọ́lé. arábìnrin ò fi ẹ lọ́kàn balẹ̀ ìwọ ló ní láti fi rẹ lọ́kàn balẹ̀. kí ni mo ṣe mí sí o jẹ́ gbogbo nǹkan tí mo sọ fún ìmọ̀ kan sọ náà èmi àti ẹ̀wùjà a ní iṣu ah. gbogbo nǹkan tá à ń ṣe bí ẹni pà ń ṣeré ni. Bánkọ́lé Mr. Peters idea ti dáàdi yín fún yín yẹn no no no no kò dáa tó rárá o it's not a good idea i'm sorry. àná bọ́tí mi bá ní parọ́ fún yín I love my wife. And I don't want to lose her. Me fẹ́ lose her at all. But kò yé me more? So what do you think we should do? I don't know. Because mo mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ bọ̀ nǹkan tó ń rí lè ṣẹlẹ̀ yẹn figure out. Mo lati ń try láti wò kí ni mò ń ṣe mo try láti figure àbọ̀ mi ti get ẹ̀. Hmm, since tí ẹ ti get nǹkan tó ń ṣẹlẹ̀ èmi fẹ́ mú advice kan wá i want us mo fẹ́ ká map out plan so that we can get to the bottom of this once and for all. Mm. Yeah. Babe. Wọ́n ní kí n rán ẹ létí pé ọ̀la ni meeting wa pẹ̀lú Mrs. Ajayo. Ṣé o gbàgbé? Mo rántí, bọ̀ mi ò lọ. Kí ló sọ? O gbọ́ mi nà ó. Ó ní mo rántí bọ̀ mi ò lọ. Kí ni mo fẹ́ lọ ṣe? Èyí tá a ti ń lọ láti ìjọ ìjọ, kí ló fi dà? Kí ló change inú lẹ́yìn? Kàn sọ fún mi ni bóyá èmi ni mi mọ̀ explain fún mi kí n lè mọ̀ same thing náà la ṣe ń ṣe so ṣé kí n wá máa fún ara mi ni so kí n tó tẹ̀lé lọ mi ò lọ. so lóòótọ́ ni pé o fẹ́ divorce mi àbí o fẹ́ lọ fẹ́ obìnrin mi ok no o fẹ́ fẹ́ dá díẹ̀ yes ṣebí guest room ló lọ sùn lánàá o lọ sun day, you're planning to marry your daddy is that it? <laughs> Bakole, it cannot work it cannot work because he cannot divorce me tí o bá fẹ́ kí òkú méjì àbí òkú ẹyọ kan kó bọ́ lọ́hún lé nínú èmi àti ẹ don't even think of divorcing me o don't even think of doing it o You're planning to marry your daddy was that not why you brought your dad home? ṣé bá ṣe agree pé àfàlejò you brought him home so you could marry him. dọ́kí ló kan bàbá mi nú ọ̀rọ̀ tá à ń sọ. bàbá ẹ̀ gangan ni cause gbogbo wàhálà yìí because you have the intention of divorcing me and marrying your father but me the God that I serve he will never allow it mo máa bẹ́ẹ̀ fà mo máa bẹ́ẹ̀ ná tán bí owó sórí ṣọ́ọ́rẹ́ o Banky Bankole ṣọ́ọ́rẹ́ o because if I start with you tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ah. Hmm. I'm not going anywhere. We die here. You and I, both of us, the two of us together, we die here. Mm. Mo ti ṣèyàn. No, ìyàwó ìyàwó ni mo fẹ́. No, ìyàwó ìyàwó mo fẹ́, kò ń ṣe ìyàwó mi. Ọmọbìnrin ló máa pa mí. Ah. Ah. Baby, <laughs> see what I saw. Do like her? I know, I told you. She's my favorite too, alone. I love her. Maybe you'll take me out. Um, she be promise to take me out. I've not even told you that I love you. I love you. Mm-hmm. All right, taking me out. Mm. Yeah, let's go. Mm. <laughs> yeah, sure, I love you. Sure. Yeah. Or you want me to cook for you at home? Do you want to eat anything? Uh, uh, anything you want, I'm, I'm fine, but check Kajade. Kajade? Yeah. Monikala. Seafood. Okay. Ya, let me find. Yeah, yeah, do you have to say when I come along? change kuto to change mind. They Mr. Peters, ìyàwó yín ní ẹ̀fẹ́ wálé ni. Ó ni. Ṣé kò sí? mi ò rí reason láti kàn máa waste time ara mi ni because a kàn ń wá bí à ń wá bí kò sí changes kankan nulẹ̀ kò sí nǹkan tó change nù wá same thing ló sì ń ṣe nulẹ̀. really. yes ebó ló wà lórí ìjókòó so reason yẹn tí mi ò ṣe fẹ́ wá. but um, eh, Mr. nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ṣe rí anything téèyàn bá fẹ́ ṣe ó máa ń bẹ́tà kéèyàn go deep àkànlè tákòlẹ̀ lókè ká ṣe gbùrùgbùrù pé that same the root of it gangan tó ń cause gbogbo wàhálà yìí àní àká máa wò síta ṣé nǹkan tí mo sọ ti gbogbo ó máa ń take time step by step Mrs. Peters is there any good memories tẹ́ fẹ́ sọ fún wa nínú marriage yín láti gbà tẹ́ ti wà pẹ̀lú ọkọ yín. Mrs. Peters ṣé ó wá ní nǹkan kan tọkọ yín máa ń ṣe tó máa ń jẹ́ kẹ́ bínú every time. kò sí ìyàwó mi ò lè sọ nǹkan kan pé òkè nǹkan tí ọkọ mi ń ṣe tó ń bí mi nínú ni so ó kàn máa bínú ó kàn máa bínú àkàn máa jà láì ṣe nǹkan kan fún un so for how long la fẹ́ ṣe lè dá ok kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ṣe bẹ́ẹ̀ rí pé kò sí nǹkan kan tó fẹ́ sọ. Mrs. Peters Mrs. Peters madam madam hold on madam, kò lè padà kò lè padà bó ṣe lọ yẹn tó yẹ dìde tó bá jẹ́ bàbá ẹ̀ ló pé kò ní padà ṣe bí ìyàwó mi ni mo mọ̀ náà ẹ wò ibi tàjọba dé ẹ ti try tí n bá fẹ́ parọ́ fún yín lóko àlejò bá jẹ́ pé yín náà lẹ bí wa ẹ̀ lè ṣe jù báyìí lọ náà bọ́ṣẹ́ rí èmi ò padà síbí mọ́ òun lè ṣèwà o bọ èmi mi ò padà wá bí because mi lè má waste time ara mi thank you so much ma ẹ ṣé gan. mr peters ẹ ní ẹ jẹ́ kí n try láti ah. mr peters. Yeah, mo ti ń bọ̀ ẹ máa rí mi sìn fọ́kà mo ti ń bọ̀ all right babe mò ń jáde. mò wa. I'm going out now, Shibori. Going out where? You just came in now, you changed your dress, and you're going out again. So? So? Babe, mò ń jáde the de shock máa padà wálé lálẹ́. So see you tomorrow. Good night. Wait, wait, wait. Are, are, are, are, are, are, are, are you serious? are you joking that you just came in nísinsìnyí ó wọlé nísìn ó pààrọ̀ aṣọ ó dẹ̀ ń jáde ó sọ fún mi pé good night láago láago méjì ọ̀sán good night how. okay i'm sorry uh, if you care to know uh, èmi uh, àtàwọn guys la fẹ́ jáde so mo dẹ̀ wà very sure pé mi lè padà wá lálẹ́ so see you tomorrow. àwọn guys wo. o ní ìdá tí mo wọn náà good night. mo fọ́ o mo ha àbí mò ń He just came in now and he left <laughs> he actually left ó ṣẹ̀ṣẹ̀ àtọ̀ it that way. What makes you think he's cheating? I do not think. I know. So what is the cause? I don't know. What do you want us to do about it? I just want his father to leave. Do you want me to talk to him? I pray he comes. Mm, I can go and meet him at home. she? ẹ kàn sọ fún mi pé kó bá mi sọ fún dáàdi ẹ pé kó máa lọ let him go. Mrs. Peters. yes. ìyẹn máa le díẹ̀ o ọmọ Yorùbá ni wá o. but why my father isn't staying with us so why is his father living with us he should go wọ́n ṣà ní ilé wọ́n ní ilé náà wọ́n kọ́lé bó tẹ̀ jẹ́ pé kò fi bẹ́ẹ̀ wá okay but it's his house. are you threatened by him. of course he's teaching Bankole nonsense àtìgbà tí wọ́n ti dé báyìí ní gbogbo nǹkan ti go from bad to worse wọ́n ń kọ́ ní kọ́kọ́ wọ́n tún kọ́ sí mi kò make sense now. you think so. oh eye bí mi lè bẹ́ẹ̀ mo think so mo ní mo mọ̀ so. ah okay. ah, ah! ẹ ṣe ní good memory báyìí kí ló ṣẹlẹ̀. báwo lẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ báyìí. ṣé bí nǹkan tó gún bàbá ẹ̀ wá ṣe nínú ilé yìí nìyẹn. ẹ̀ náà òun ọ̀wá kan wá dá lèmi rú ni àbí bẹ́ẹ̀ kọ́ o fẹ́ ìgbé ayé àlàáfíà tájọ́ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ or you think I didn't hear you mi ò gbọ́ nígbà tí bàbá ẹ̀ ń sọ fún ẹ pé kó lọ wá obìnrin míì síta àbí wọn sọ bẹ́ẹ̀ ṣé bí ọwọ́ yẹn náà níwọ náà ti ń gbé o ti ń bóbìnrin sọ̀rọ̀ o ti ń lọ róbìnrin míì o ti ń rìnrìn kùnrin wàá ní wọn hang out Bánkì Bánkọ́lé mo fẹ́ bi ẹ́ léèrè ọ̀rọ̀ màá dẹ̀ fẹ́ kó ánsà ara ẹ̀ genuinely question mi ni pé nǹkan tó fẹ́ ra wọlé ṣó lẹ́mí ẹ̀ ṣá ẹ̀ no ṣó lẹ́mí ẹ̀ ṣó ti rẹ́dì fún torí tó bá ti rẹ́dì èmi wà nílé tó bá ti rẹ́dì bọ́ tó bá ní ẹ̀mí lọ́wọ́ ẹ̀mí kún ẹ̀mí o fún ìwà tó ra wọlé because màá bẹ́ẹ̀ nà tán bí owó ìkòkò ní gba omi kó gbẹ̀yìn kó tún wá gba ṣọṣọ náà èmi ni mo sọ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún ẹ with my full chest ni mo ṣe sọ fún ẹ. rí i pé àti the family already ṣẹ́gẹ̀ thank you so much. you're welcome. ọmọ kan fẹ́ kẹ́yìn fúnra yín mọ̀ pé even before kí bàbá mi tó wá ni problem tó ń ṣẹlẹ̀ nílé wa ti ń ṣẹlẹ̀ so tó bá sọ pé ah, ok ó fẹ́ sọ pé bẹ́ẹ̀ torí pé bàbá mi wà around ni nǹkan tó ń ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀ àwáwí nìkan ni. Uh, Mr. Peters. Yeah. mo fẹ́ kẹ́ mọ̀ kankan pé ìyàwó yín really love yín. -hmm. and she's really trying her best pé kí marriage yín kó break ṣé nǹkan tí mò ń so what we just need ká control, try you understand ẹ and ká phone ní ká fún wọn ní time ṣé nǹkan tí mò ń sọ ti yín. thank you. all right ẹ ṣé ẹ eh, wọn tún all right all right yeah, you're welcome sir. All right. ẹ care from bẹ́ẹ̀. yeah thank you. Yeah. kaamya zata ilonjele kí ló dé tèmi dùn tèmi ìyá máa kó ẹ o ah. ó pa tẹlifíṣàn mọ́ mi lójú. mo <laughs> láìkí ọmọ ẹ ṣé òun kọ́ lẹ́yìn ẹyin àbúrò sàláwà bẹ̀ni ok ọmọ sàláwà bẹ̀ni ó kọrin jù. tèmi dùn. ó kọ hmm. ẹ ú ú. tèmi dùn. ú ú ó kọ ó kọ <laughs> ó kùnrin jù. ẹ̀yin tó máa sún tẹ́ máa gba ilé bàbá yín nù àbí ilé ìyàwó yín dẹ̀ lẹ́ ti wà. ìwọ ni mò ń bá sọ̀rọ̀ òun fi mi tẹ fóònù ṣé tí ń dùn ẹ ni mo ní kí ni reason tó ṣe ṣe nǹkan tó ṣe fún bàbá mi sí yẹn. ẹ kí bàbá ẹ máa lọ lé wọn ṣé wọn ò nílé tiwọn ni ṣébílẹ̀ ọkọ tèmi lèmi wà káwọn náà gba ilé ìyàwó wọn lọ àbí kí ló ṣẹlẹ̀. Joshua ó nù ṣé torí mò ń dákẹ́ fún ẹ mò ń wò pé kó má dàbí ẹni kó má rí bí ẹni pé à ah, ókè kí ló ń ṣe bọ̀bọ́ ẹ̀ tó ń ṣe bí ẹran ìwà tó ń wù ìgangan ìwà tó ń wù ìgangan ṣé kò ń ṣe ìwà ẹranko ni bàbá tó bí mi ló lọ change channel mọ́ lójú mẹ́ẹ̀. Ah, ìwọ ni mẹ́ẹ̀ èmi ò ṣe ẹranko <laughs> as in. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi ń sìn ni òkè ó ti fún mi ní reason láti lè divorce ẹ pé òkè mi ò ṣe mọ́ ṣé orí marriage tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ mi ò ṣe mọ́. Yes. <laughs> o rí bí mo ṣe mo rẹ́rìn mo rẹ́rìn bó ṣe lè please ọlọ́run mi ò rẹ́rìn fún yàn <laughs> bó ṣe sọ̀rọ̀ yẹn sì ke ò fẹ́ ò fẹ́ ṣe mo fẹ́ divorce bíi lójú ẹ̀ sì bíi pé kí n fò sókè kí n jump over the roof kó wá lọ máa he mí nínú pop bó ṣe ṣe ẹ́ nìyẹn o ṣé nǹkan tó fẹ́ náà kàn ni ẹ̀ aláyé bóyá kó máa lọ. <laughs> Only lè máa you are free you go marry your father i don't care. mo fẹ́ divorce ìdáná wa ń kọ́ ṣé ká kú ni àbí ká fàyè ilẹ̀ fún ẹ̀ ká gbọ̀run lọ ẹlẹ́sìn nìyẹn. Bánkọ́lé ṣé wàá ń lé mi fún ìyàwó ẹ̀ ní báyìí. Mi ò léyìn àwọn bàbá mi. <laughs> But inú ẹ̀ kan try láti understand nǹkan tí mò ń sọ ni. Ṣé get? Ijọ́ wo la ṣe ṣe ìyàwó náà? Tọ́ máa wò pé ah, bàbá ẹ wà nílé ẹ̀, gbogbo wàhálà bá yìí So mo kàn fẹ́ kẹ́kàn fún wa láyè fún ìgbà díẹ̀ náà ni ti understand? So at least àwọn èèyàn ò ní máa sọ pé bàbá ẹ ló dájà lẹ́ àbí nǹkan. kò burú o. Tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn, kò sí wàhálà ṣé tí ń bínú sìn ni. bínú kẹ mi ò bínú o tẹ́mi kan wò ni pé gbogbo tí mo ti fojú mi rí níbí tó ń jẹ láàrin ẹ̀yin méjèèjì tí máa wá lọ tó ń kọ́ n tó ń ṣe mí nìyẹn. bàbá mi wọ rasta táǹgọ̀ pẹ́yìn náà mo rò mọ́tẹ́ ní àwọn pé mi ò ṣó ń so mi ń fẹ́ bí nǹkan tí mo sọ mi ń fẹ́ kó dàbí pé torí pé wà ń bí ni gbogbo orú nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀ ṣẹ́gẹ̀ẹ́ dangote ti ń ṣẹlẹ̀ kẹ́ tó mi kàn sọ fún yín ni oh. so tẹ bá ti wá yẹra fún wọn sìn bóyá màá rí solution sí nǹkan tó wà nílẹ̀ so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. ah ojú wàhálà wàhálà. ẹ sọ máa ṣe tìbí yẹn sí yẹn sí. ah a dá fún ààrẹ wọn mo jẹ́rìí ẹ. ẹ ṣe jẹ́jẹ́ o. dá fún ààrẹ wọn. Hmm. ẹ ṣe bá ti ní ìdẹ́kan jẹ́ kí n mọ̀ sódà máa ṣe sí yín. ẹ ṣe ẹ̀pẹ́ fún wa lágbára Ọlọ́run. àmín mi náà ní fojú sunkún ẹ. Hmm. àmín àmín àmín hmm. sẹ́yìn. <laughs> Yes, please. Eh? Nibo? Nígbà wo? Ó ṣẹ̀ṣẹ̀ kúrò nílé bí an hour ago ni. What? Ah. Ah. No. Okay. Ah. Koko. Okay, okay. Mo ń exactly like my ex Ken. In fact, tó bá jẹ́ wípé Ken ò kí ń ṣe Igbo tí Bankole jẹ́ Yorùbá ni, níṣe ni mi ò bá sọ pé èèyàn kan náà làwọn méjèèjì níbi tí wọ́n jọra dé. I loved Ken so much láì mọ̀ pé Kenny fẹ́ cousin mi. Hmm. mi ò mọ̀ rárá rárá páwọn méjèèjì jọ ń jáde àfìgbà tí mo gbọ́ pé wọ́n ti fúnra wọn lóyún and that was very close to our wedding day already. It was just few weeks into the date. I called off the wedding because I couldn't take it. But yet, I could not take the shame. <sighs> Oníkálukú ló nílò ẹ̀. Kò pẹ́ rárá ni mo pàdé Macaulay was good, nice to me. Àmọ́ nítorí nǹkan tó ti ṣẹlẹ̀, mi ò tiẹ̀ lè refuse proposal despite the fact pé àmọ́ra wa tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. Because at that time, mo máa ń lọ sí America, mo máa ń padà ni nítorí pé bẹ́ẹ̀ làwọn parents mi ń gbé. nífẹ̀ẹ́ Bánkọ́lé nítorí pé mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi ó dẹ̀ jẹ́yàn tó dá sí mi. So nígbà tí ó propose sí mi, I could not even say no because of all that I've been through. Mo kàn rí bí an escape route ni. It was not really as if I was ready, ready for that wedding at that time or marriage now. But I had to nítorí gbogbo nǹkan tí mo ti là kọjá. <sighs> We got married. Gbogbo èyí tí èmi àti Bánkọ́lé fi ríra kó tó di pé a marry yẹn kò ju ẹ̀ẹ̀mejì lọ. Gbogbo nǹkan ta ṣe pátápátá online orí fóònù la ti ṣe gbogbo ẹ̀. care we had today. So, Mrs. Peters, pẹ̀lú gbogbo nǹkan tẹ sọ́nsìn, kí cause wàhálà? What is the issue Gogo? What is causing all these fights every day? It's not him. It's me. I'm the problem. Mrs. Peters, mo máa láìkẹ́ sọ ẹ̀ go straight to the point I'm tired of hearing it's not him it's me it's the two of you in the marriage ṣe mọ̀. bẹ́ẹ̀ni èèyàn tó dáa ní Bánkọ́lé èmi go ni mo money problem. I am bipolar. but ṣé Mr. Peters mọ̀? I couldn't tell him because I was scared of losing him. Our parents ń kọ́, do they know? Yes. But she Mo ṣe her job be. èmi ni mo sọ fún wọn pé Bankole ti ń help me láti fight ẹ ipe kan máa wulẹ̀ bá sọ. And you know they are my parents. They will always want me to be happy and they would never wish to hurt me. So they didn't ask him. <sighs> You know what? Mrs. Peter, I feel you should have told him. At least put all your cards on the table. So from there, we know, let him know what he's dealing with. I should have. I'm ẹ̀rù ló ń So different relationships mo ti lose nítorí nǹkan tó ń ṣe mí. Èmi àti Adéoyè á nífẹ̀ẹ́ ara wa. Mo ṣàlàyé lóhùn ti gbọ́ that we were in it together. But unfortunately, ọ̀sán kan òru kan ló fi mí sílẹ̀ tó lọ. Bankole is a good guy. I didn't want to hurt him. At the same time, I didn't want him to leave me. Hmm. But God, here I am. Is in a state where he can't even talk to me. No, no, no, no, no, no. I don't want you to. Please, please, please, please, be strong. Gbogbo kìíní yìí máa níyànjú. Ó kàn rí báyìí ni. Ẹ fọkàn yín balẹ̀. find a way to sort this. Otiyeyin, just take it easy. I am so sorry that you are going through all this. But all this will become a past soon. You understand? if fúnra ara yín ti sọ is a good guy and I know he will understand everything. Hmm? So just hold yourself. Hold yourself, please. Tomorrow, I'll see you. Be strong, right? So take care of yourself. ti sùn. Babe. Madam. <laughs> Babe, wo kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ àwọn náà jẹ́ ká plan gbogbo nǹkan tá à ń plan o kí ló ń ṣe iye ẹ̀jọ̀ irú òórùn wo ló ń sùn. Babe irú òórùn wo ló ń sùn náà.

Eh, eh, eh, ẹ bá mi jí ẹ bá mi jí ẹ bá mi jí ẹ bá mi jí. let's go let's go let's go let's go plan work ni madam. Ah, ah lord. ẹ wọ ẹ sílẹ̀ kùnà nígbà tó kí wàá nìjẹ. How are you? I miss you. Mm. Happy birthday anniversary to us. Oh, my love. Mami, baby, mi ṣe kò disturb ẹ. Ṣé disturb ìyàwó mi? Oh, oh, oh. Sorry. What disturb? I know, I understand. Pẹ̀lẹ́. <laughs> Oh, you bought us a cake. Wọ́n mm-hmm. ṣe máa gbé jáde náà báyìí náà. tired. Of your daddy? Okay. So what do you want? Just massage my back. Okay. I will. Yeah. I love you. I love you too. What's that? Babe. Ọmọ pé ń ro nǹkan kan nígbà tó tó jáde. What's that? And I'm just thanking God, you know. Mo ṣẹ̀ṣẹ̀ wá rí reason tí Ọlọ́run ṣe jẹ́ kí ìgbéyàwó mi àti Ken work. Hmm. Because tí èmi àti Ken bá fẹ́ra wa mi mọ nǹkan tí a bá ṣe kí la bá dà lé Because ọkùnrin mélòó ló lè ní sùúrù irú sùúrù tó ní pẹ̀lú mi? Mo mọ adúru nǹkan tí mo fojú ẹ rí, mo mọ gbogbo nǹkan tí mo ṣe. Sí ìwọ, sí daddy ẹ, wọ́n dẹ̀ ṣi forgive mi, wọ́n mú mi bí ọmọ. Ah, o ti ẹ̀ kí ń ṣe bí ẹni pé mo ti wu adúru iwà yẹn sí ẹ rí lóòótọ́ kò kí ń ṣe ìdùnnú mi ni mo fi ń wò. Àmọ́ tí mo ó bá ti jù bẹ́ẹ̀ yẹn lẹ́ńkọ́ ní gbogbo àwọn ìgbà tí mo máa ń wùwà yẹn, tí mo bá ti ṣe nǹkan tó burú tí mo ti Ọlọ́run má jẹ gbẹ̀mí ọ̀tá ẹ kọ́. Àti ìgbà tó ti mọ̀, you stood by me. Ọkùnrin mélòó ló lè ní sùúrù pẹ̀lú mi? You loved me all through. You were never giving up on me. Ojoojúmọ́ wa kàn máa You always want us to. be. Couldn't dẹ́ ń ṣe pé bóyá èmi àti cut for too long. Kí ló lọ́hùn tí ì ṣe fún mi? <laughs> Babe. It's okay. Thank you. No, stop now. Thank you. Come on. Sorry, èmi eh, ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ No, No. ló yẹ kí n máa you lọ́wọ́ ẹ. Mi ò ṣe nǹkan kan I haven't done anything. Bó ṣe nǹkan tó pọ̀. Àtijọ́ tí mo ti fẹ́ ẹ, kò sí nǹkan ẹyọ kan báyìí tí mo ṣe fún ẹ. Ìwọ ló ṣe gbogbo ẹ̀. Bá ṣe wà léni ìwọ ni. Bá ṣe ìwọ ni. Ọ̀nà àwọn oṣù ti sáré gbàgbé ni. Mo ti gbàgbé pé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀gbọ́n ò fẹ́ fọwọ́ sí pé kémi àti ẹ fẹ́ra. All because okay, wọ ọmọ ta ni ta ló bí ta ṣé you understand because àjọ sí ní àjọ sí ní same position pẹ̀lú bàbá mi àti bàbá ẹ̀ so ká tó sọ kí nìkan wá ní àwọn ọ̀sìn class kan náà nà ó here we are today all because ó dúró pé bọ̀bọ̀ ẹ̀ náà ni màá fẹ́ bí tá à ń gbé ní nà ó. ó má tà ó má tà nà ó ṣébi tó yẹ kó wà ní ó wo yẹn nà ó dáàdi bínú pé òkè mi ní ṣe gbogbo nǹkan fún ẹ tó bá gbọ́ tèmi ó wọlé máì náà so mo understand as a point mo rò pé ẹ̀ ló máa ń fẹ́ fi ṣe àwọn nǹkan ni rí pé kò ń ṣe pé bóyá mo mọ̀ máa ṣe nǹkan tó ń ṣe kan thank you i love you. no this is my happy place tí máa fẹ́ ẹni tó bá gbé mansion fún mi tínú mi ò bá dùn bẹ́ẹ̀ nǹkan tí kò bá bá mi dè ní kọ́ babe kò kí n ṣe pé èmi àti ẹ á pẹ́ o láàárín four months la marry ni mo dẹ̀ ṣe gbogbo adúrú nǹkan yẹn fún ẹ mo dẹ̀ ṣe dúró tì mí babe we are two years already. yes a ṣì máa ṣe ten years a ṣì máa ṣe twenty forty fifty hundred tó máa di pé ah ok a máa da arúgbó tó máa pé ṣé mi ní jẹun ṣé kò yẹ kó ti dáná <laughs> i love you too kejì. the best the best Fankole ọlọ́run máa bá mi gbé ẹ̀ ga àwọn dáàdi wọ́n lè di gbogbo nǹkan tán ní mú I don't care you are the one that I love. Are you serious? Yes. Máa kọ́lé ńlá you will have everything. Òun lágbára ọlọ́run gbogbo nǹkan tó fẹ́ ọlọ́run máa bá mi ṣe fún ẹ. Ọlọ́run máa dùn ẹ́ nínú. Ó máa lówó ju bàbá mi lọ. Ó máa lórúkọ ju bàbá mi lọ. Yes. Amen. It's okay babe má kó mọ̀ má lọ ṣépè o.